إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ìdánilẹ́kọ̀ọ́ tí a ṣe ní àná ní live tí a pè àkọlé rẹ̀ ní Ramadan aṣẹ́ ní àná yamul ahad tí í ṣe ọ̀dẹ̀ 25 oṣù shaban oṣù kẹjọ ọdún 1441 mo ṣe àkíyèsí pé ariwo pọ̀ ju ohùn lọ ìdí nìyí tí mo fi fẹ́ ṣe àtúnṣe ìdánilẹ́kọ̀ọ́ náà nítorí pé àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí a mú wá níbẹ̀ a fẹ́ kí a gbọ́ yé yékéyéké kí a gbọ́ ohùn náà kétékété tó bẹ́ẹ̀ gẹ́ tí òfin ní sí rújúrújú nínú àwọn àgbékalẹ̀ àlàyé ọ̀rọ̀ mi lórí Ramadan bó tilẹ̀ ga sí pé eléyìí ọ̀nà wa ní wàhálà ṣùgbọ́n à ń retí ẹ̀san ní ọ̀dọ̀ Allah ọba ẹlẹ́san kọ́mọ́dùwà ní ládàá rẹ̀. ìpín ìpín sì ni mo máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí mo ṣe ṣe ní àná tí yóò fi lè rọrùn fún ẹnikẹ́ni láti jókòó gbọ́ láàrin àwọn ìṣẹ́jú tí ó bá pín sí. ìwé tí a fẹ́ lò náà nìyí tí a pè ní. Ramadan ìwé yìí aláwọ̀ fún mi ní àǹfààní láti tẹ̀ jáde ní ọdún 1439 hijira tó ṣe wẹ́kú 2018 nínú nínú ìwé náà orí ọ̀rọ̀ mẹ́fà ló wà nínú rẹ̀ tó túmọ̀ sí pé ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò máa dúró sórí orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí òfin ní gùn jù. orí ọ̀rọ̀ àkọ́kọ́ àjùlọ láàwẹ̀ àjùlọ ọlá ààwẹ̀. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فلا يرفث ولا يجهل وإن امرؤ قاتله أو شاتمه فليقل إني صائم مرتين والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله تعالى من ريح المسك يترك طعامه وشرابه وشهوته من أجلي الصيام لي وأنا اجز به والحسنة بعشر أمثالها رواه البخاري ننو ترى كتاب الصيام nínú tírà sọ̀híhù al-Bukhari láti ọ̀dọ̀ bàbá Huraira kí Allah yọ́nú sí i anna rasulallah sallallahu alayhi wa sallam dájúdájú kí ìkẹ́ àti ọlà Allah máa bá a kọ ọ sọ pé àṣìyàmú jùnà gàgáàbù ni ààwẹ̀ gàgáàbù ni ààwẹ̀ ìtumọ̀ èyí ni pé ẹni tí ó bá ń gba ààwẹ̀ aláwo máa fi ṣe gàgà fún un kúrò níbi iná ọ̀rọ̀ rẹ̀ kò ní já sí iná ní ọjọ́ àlìkìyámà ní ti ilé ayé ó tún jẹ́ gàgà ààbò fún àpọ́n tí kò tíì ní ìkápá láti fẹ́ ìyàwó sílé gbígba ààwẹ̀ yóò máa jẹ́ kí adùn ara rẹ̀ kó wà ní ìwọ̀nba tí ò fi ní rọ́lu ìṣekúṣe. bákan náà kẹ́límà yìí jùnà ọ̀nà mẹ́ta ni ó gbà wà nínú èdè lárúbáwá níbàámu sí áràkà tí ó máa wà lórí jim ní ti àdísì yìí jim yẹn gba dọ́mà tó sì ti gba dọ́mà ó máa jẹ́ jùnà ìyẹn sì túmọ̀ sí gàgá ààbò tí ó bá gba fatiha ó máa jẹ́ janna ìyẹn sì jẹ ọgbà ọgbà oko ọgbà àdẹ́ra tí ó bá wá gba kẹsìrọ̀ ó máa jẹ́ jinna tí ó máa túmọ̀ sí àlùjànnú nítorí náà ní sàkání yìí júnà ló máa jẹ́ láti pè ní àṣìyámú júnà gàgáàbò ní ààwẹ̀ gbígbà wàyí o nítorí kí gàgáàbò yìí kó lè péye fún olówó rẹ̀ tí ó máa ń gba ààwẹ̀ tí ó bá ti gba ààwẹ̀ fada ayẹ́rùfòs kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ burúkú wálá ayé jihad kò sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àìmọ̀kan ẹni tó bá ti wà nínú ààwẹ̀ yálà ààwẹ̀ ọ̀ranyàn tí í ṣe ààwẹ̀ Ramadan tọrọ kan tàbí àwọn ààwẹ̀ súnà mìíràn aláwẹ̀ kì í máa sọ ọ̀rọ̀ burúkú jáde lẹ́nu aláwẹ̀ kò gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ aláìmọ̀kan ọ̀rọ̀ àìmọ̀kan ìran kan nínú ọ̀rọ̀ àìmọ̀kan ni ẹ̀fẹ̀ àwàdàkáwàdà aláwẹ̀ gbọ́dọ̀ sọ ẹ̀nu rẹ̀ nítorí pé ààwẹ̀ tó gbà ó fẹ́ ṣiṣẹ́ ìdígàgá fún un ìdáàbòbò fún un. wàyín ìmúrúhùn kọ̀ọ̀tàláhù àwòṣà tàmàhù. àìbáàmà tí ènìyàn kan tó bá wá fẹ́ bá aláwẹ̀jà tàbí ó ń bu yálà ó ń bá a jà ni tàbí ó ń bú ni tí ìwọ sì wà nínú àwẹ̀ yálà àwẹ̀ Ramadan tàbí àwẹ̀ súnà fàlìyẹ́kùl inni sa'imun marrataini ìwọ tí o jẹ́ aláwẹ̀ kò yá sọ pé dájúdájú aláwẹ̀ ni mí o aláwẹ̀ ni mí o kò sọ bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mejì nígbà tí onítọ̀ náà bá sì jẹ́ èṣù tó bá ti gbọ́ aláwẹ̀ níní tó sì mọ̀ pé aláwẹ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú kò gbọ́dọ̀ sọ̀rọ̀ àìmọ̀kan à ń bọ̀sibọ̀sí bíbánijà tàbí bíbú nílé ìbú òun náà yọ̀dà kẹnu kò ní wá oníjàmọ̀ wọ̀lẹ́bí náà sí bìyẹ́dì. ànábì ni mo fi ẹni tí ẹ̀mí mi wà ní ọwọ́ rẹ̀ búra ta ni onítọ̀hún Allah kò sí ẹ̀mí wa lọ́wọ́ ẹnikẹ́ni àyàfi Allah Ta'ala ànábì ni mo fi ẹni tí ẹ̀mí mi wà ní ọwọ́ rẹ̀ búra o làkùlùfù fámi ìm dájúdájú òórùn ẹnu aláàwẹ̀ àfìyàbò ọ dára jù lọ ní ọ̀dọ̀ Allah ju mẹ̀rẹ́ṣẹ́lẹ́ ju oorun lọ́fíńdà àlèmísìkì lọ oorun ẹnu aláwẹ̀ lọ́dọ̀ Allah ó dára ju oorun àlèmísìkì lọ lọ́fíńdà àlèmísìkì ni lọ́fíńdà tí oorun rẹ̀ dára jù lọ nínú gbogbo àwọn ìran lọ́fíńdà àmọ́ òórùn ẹnu aláwẹ̀ ó tún wá dára ju òórùn àlẹ́mísìkì lọ kíyèsí oríṣi òórùn méjì ló wà ní ẹnu aláwẹ̀ òórùn kìíní ni òórùn tó bá wà ní ká ẹnu tá n pè ní oral cavity yàrá yàrá tí ọlọ́run kó eyín àjẹ ẹnu sí àyè kan nìyẹn tí òórùn ti lè jáde látẹnu aláwẹ̀ àyè ni òórùn tí ó bá ń wá láti inú agbẹ̀dú tí ó wàá gba ẹnu aláwẹ̀ jáde èwo nínú méjèèjì ni ànẹ́bí gbàlérò báyìí eléyìí tí ànẹ́bí gbàlérò ni òórùn tí ó bá ń jáde láti inú agbẹ̀dú bọ́ síká ẹnu ṣe rí òórùn tí orísun rẹ̀ bá jẹ́ ká ẹnu ìyẹn kìí ṣe òórùn gidi kò sì yẹ kí irú òórùn bẹ́ẹ̀ wà lẹ́nu mùsùlùmí ohun tá a fi mọ̀ bẹ́ẹ̀ ni pé ànẹ́bí sallallahu alaihi wasallam ọ ma ń rún orí nínú ọ̀sán àwẹ̀ ẹni tó bá sì nínú ọ̀sán àwẹ̀ òórùn àti ìdọ̀tí ló fẹ́ kó jáde kúrò ní ẹnu rẹ̀ èyí ń túmọ̀ sí pé a lè fọ ẹnu ní ọ̀sán àwẹ̀ èyíkéyìí pákò èyíkéyìí orin la lè lò kódà búrọ́ọ̀ṣì a lè fi fọnu bó tilẹ̀ já sí wípé a rí nínú àwọn onímọ̀ tí ó sọ pé búrọ́ọ̀ṣì nìkan ó ti wà òkè láì ní fi ọṣẹ sí i ṣùgbọ́n ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò tá bá fẹ́ rún orin nínú àwẹ̀ lọ́sàn àwẹ̀ òun ni pé a gbọ́dọ̀ rún dé ògóńgó kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ náà ni pé kan wà tó lálàáfíà tí ànábì ti ń kọ́ kan níbi ó ṣe ó wá fún wípé yọ ẹnu rẹ kí o sì fi imú rẹ dé ògòǹgó àyàfi tó o bá wà nípò aláàwẹ̀ àyàfi tó o bá wà nínú ààwẹ̀ ìyẹn túmọ̀ sí wípé tá a bá sí nínú ààwẹ̀ a lè yọ ẹnu wa dé ọ̀nà ọ̀fun a sì lè fa omi símú kó já ọ̀nà ọ̀fun wa àmọ́ tá a bá ti wà nínú àwẹ̀ díẹ̀ díẹ̀ níwọ̀n níwọ̀n ni aláàwẹ̀ ọyọ ẹnu nù ni ó sì fi mú láti fi ṣọ́ra fún kí omi ó lọ sí ọ̀nà ọ̀fun rẹ̀ láti inú ká ẹnu tààrà tàbí láti inú ká imú wa ìyẹn ihò imú wa. ṣe wá rí ẹ̀yin tí ẹ máa ń run orin tó dá sí pé láti ilé tẹ bá ti ń bọ̀ wá sí mọ́sálásí lẹ́ẹ̀tì ti orin bọ ẹnu yín tẹ́ gbàgbé ẹ̀ sẹ́nu tẹ́ máa jẹ́bọ̀ tẹ́ sì túpàdé èèyàn tẹ́ tún máa bá sọ̀rọ̀ tí orin ó tún wà lẹ́nu yín ẹ má ṣe bẹ́ẹ̀ nínú ọ̀sán àwẹ̀ o nítorí wípé orin tà ń jẹ yẹn ó lè já àwẹ̀ wa tá a bá ti mú orin báyìí tá a jẹ́ lẹ́nu túẹ́túẹ́ tá a sì fi gbé yín lọ tá a fi gbé yín bọ̀ tá a fi gba ahọ́n wa báyìí ó mọ̀ ti parí láàrin ìṣẹ́jú kan aláàwẹ̀ ó ti yọnu nù ó ti fọ ẹnu ẹnu lọ́sàn-án àwẹ̀ ká má ṣe dé ògóńgó o. aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ rẹ̀ ohun tá à ń sọ ni pé òórùn tó bá jáde láti inú agbẹ̀dú wa ó dáa ju òórùn àlìmísìkí lọ ní ọ̀dọ̀ Allah Subahana wa ta'ala Gbolo yẹn kò dínà rírun orin ní ọ̀sán àwẹ̀ kò dínà rẹ̀ lẹ́yìn náà yẹ́tùrùkù tọ́ àmàhù wàṣàrọ̀ ọ̀báhù wàṣàwọ́ta Ànábì ń sọ nínú àdíìsì náà níbàámu sí bí aláwo ṣe fún un ní ìmísí náà ó ń sọ pé aláàwẹ̀ ó gbé oúnjẹ rẹ̀ jù sílẹ̀ kò jẹ́ lọ́sàn ó gbé omi rẹ̀ jù sílẹ̀ àti nǹkan mímu rẹ̀ ó gbé jù sílẹ̀ kò mú lọ́sàn ó gbé adùn rẹ̀ jù sílẹ̀ ìyẹn ni pé kò súnmọ́ ìyàwó rẹ̀ nínú àṣìyàmù lì emi ni mo ní awẹ́ aláwo ń sọ wa ń sọ fáwa ó ń sọ fáwọn sọ̀hábà rẹ̀ wípé aláwo ló ní àwẹ̀ wàá ná àjìzì bì èmi náà sì ni màá san án lẹ́sàn àwẹ̀ náà wàlẹ̀ hasana bí aṣèrè àmúfàlìyà iṣẹ́ dáadáa kan irú rẹ̀ ní ọ̀nà mẹ́wàá ni ẹ̀san tí olùṣerere máa gbà ní ọ̀dọ̀ Allah ìyẹn sì ni ẹ̀san tó kéré jùlọ fún olùṣerere Allah má dùn wá ní ládàá ààwẹ̀ tí a bá gbà pàápàá jùlọ ààwẹ̀ ọdún yìí ààwẹ̀ ọdún 1441 kí Allah kó ṣe nírọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa. hadith kejì nínú ìwé ọwọ́ mi yìí hadithi bukhari náà ni òun náà àni abi huraira radiyallahu anhu عن النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه láti ọ̀dọ̀ bàbá hùráírà kí àlọ́ òjọ́nu sí láti ọ̀dọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam ànẹ́bì sọ pé man qama laylatal qadr ẹni tó bá yẹn náà nínú òru adìyí táǹpẹ̀ ní òru òru lìlátìlì kọ́dírì yìí wọ́n ní kí a wá sínú òru twenty first twenty third twenty fifth twenty seventh àti twenty ninth ibi tí wọ́n ní ká wá sí nìyẹn. tí mùsùlùmí bá wá dìde nínú àwọn òru yẹn ó dìde láti yan náfìlà ìmánan pẹ̀lú ìgbàgbọ́ òdodo ìyẹn ni pé náfìlà yẹn o kò sí fún kèfèrí o kò sí fún nàṣọ́ra o kò sí fún yẹ̀wúdí o kò sí fún ọ̀ṣẹ́bọ o ìmánan ẹni tí yóò yan náfìlà yìí ó máa jẹ́ onígbàgbọ́ òdodo májẹ̀mú àkọ́kọ́ nìyẹn wàtífàbàlì ó sì máa jẹ́ mùtẹ́sì ẹni tó fẹ́ yan náfìlà nítorí láádá lọ́dọ̀ ọlọ́run kò ní jẹ́ ẹni tó lọ ṣe náfìlà nílé olówó nítorí owó tó fẹ́ fún un ṣe mọ̀ fáwọn afáàkà máa lọ sí àwọn olówó tí ẹ máa bá wọn ka Kùránì tí ẹ máa bá wọn gbààwẹ̀ tí ẹ máa bá wọn ṣe náfìlà ẹni tó bá lọ fi náfìlà kìyàmù rọ̀mọ́dọ́n tiẹ̀ tàbí náfìlà lèlátòlùkọ́dìrì tirẹ̀ tó bá lọ ṣe láti fi gba owó lọ́wọ́ ẹnikẹ́ni irú ẹni bẹ́ẹ̀ àdísì yìí kò jẹ́ mọ́ tiẹ̀ o ṣùgbọ́n tó bá ṣe náfìlà tó jẹ́ mùsùlùmí tó bá ṣe náfìlà nítorí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹ̀san ẹ̀ ni pé gúfèrè aláwo máa tàkọ́ dàmàmì zambi wọ́n máa ṣe àforíjìn ohunkóhun tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ fún wọ́n á ṣe àforíjìn ẹ̀ fún. wà máa ń sọ ọmọ Ramadan ẹni tó bá sì gba àwẹ̀ Ramadan ìmọ̀ ẹ̀nà tó gbà pẹ̀lú ìgbàgbọ́ òdodo ìyẹn ni pé ẹni tí ó gbà àwẹ̀ rọmọdọ́ọ̀nù tábìsì fẹ́ sọ nípa rẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo tó sì gba àwẹ̀ náà lẹ́ni tó ń retí ẹ̀san ọ̀dọ̀ ọlọ́run tí kìí ṣe pé ọgbà ọgbà fi gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹni tó bá rọmọdọ́ọ̀nù tó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo tó sì gba àwẹ̀ náà ní ìrètí sí ẹ̀san ọ̀dọ̀ Allah gúfìrà láhu wọ́n máa ṣe àforíjìn ohun tó bá ti ṣẹ̀ síwájú nínú àwọn rẹ̀ ẹ jẹ́ kí á ìtumọ̀ àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ póríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó ga sí wípé àtàwùbà nìkan lọ́ràn bíi ẹ̀ṣẹ̀ ẹbọ ṣíṣe ẹ̀ṣẹ̀ kẹfìrì ṣíṣe ẹ̀ṣẹ̀ nìfàákù ṣíṣe àtàwùbà lọ́ràn èèyàn lè wà nínú ẹbọ kó gbààwẹ̀ rọmọdọ́ọ̀nù ọlọ́run wulẹ̀ ní gba àwẹ̀ lọ́wọ́ ẹlẹ́bọ àwọn ẹ̀ṣẹ̀ tí kìí ṣe alikabair àwọn àgbààgbà nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ìyáláyà ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó gá sí pé àṣẹ tí wọ́n pè ní alkabair ó ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ga sí wípé ó máa ń jẹ mọ́ àtàwùbà àti tàbí ìjìyà ìjìyà nínú àwọn ẹ̀ṣẹ̀ tó máa ń jẹ mọ́ ìjìyà àti tàwùbà òun ni ẹ̀ṣẹ̀ zina, ìyẹn zina, tó jẹ́ ti jìmáàwò kí kálámù kọwọ́nú gbò tàdá kó sì mọ́ sí ìgbéyàwó láàrin wọn kí wọ́n fínúfíndọ̀ bára wọn ṣe ìṣekúṣe ẹ̀ṣẹ̀ kan ni tó bùkátà sí àtàwùbà tàbí àti ìjìyà torí pé ìjìyà wà fún ẹ̀ṣẹ̀ zina olè jíjà ó bùkátà sí àtàwọ́bà ó bùkátà sí dídá nǹkan tí o lè jí padà sí ọ̀dọ̀ oníǹkan kí táwọ́bà rẹ̀ tó jẹ́ àtẹ́wọ́gbà ó sì bùkátà sí gígí ọwọ́ tó bá dá sí pé ohun tó gbé ó ju ó ti wọ ẹnu àlà gígí ọwọ́ kìí í ṣe ìdá kan ìdá mẹ́rin dínárù tí ènìyàn bá jí ohun tó wọ ìdá kan ìdá mẹ́rin dínárù ọ̀rọ̀ ẹ̀ ti jẹ́ má kí wọ́n gé ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ ni o. ni wọ́n gé kèsì gbogbo apá ọ̀ràn ọwọ́ nínú ẹ̀ṣẹ̀ tó tún bùkátà sí àtàwùbà tàbí àti ìjìyà ó ní ìparọ́ zìnà mọ́ ẹnìkan pé ẹnìkan ṣe zina zìnà ti jìmá mọ̀ ń sọ pé zìnà ti jìmá ká lè mọ̀ wípé zina ti ojú ọ̀tọ̀ zina ti ọwọ́ ọ̀tọ̀ zina ti ẹnu ọ̀tọ̀ zina ti abẹ́ ó ní zina tó ní í ṣe pẹ̀lú ìjìyà tó bá jẹ́ ọ̀dọ́ kòbókó ọgọ́rùn-ún àti ẹ̀wọ̀n ọdún kan tàbí kí wọ́n lè kóńdù fún ọdún kan tó jẹ́ni tó ti ṣègbéyàwó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó wà lọ ṣe zina ti jìmá tàbí zina ti jìmá irú ẹni bẹ́ẹ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin wọ́n á rí mọ́lẹ̀ lóòyẹ̀ délàjì ara wọ́n ó kú lókò títí ẹ̀mí ò fi bọ́ ní ara rẹ̀ ìyẹn ní ìjìyà ẹ̀ṣẹ̀ zina tó gẹ́ ti jìmá àmọ́ zina ti ojú ìwòkúwò zina ti ọwọ́ ìgbá obìnrin olóbìnrin lọ́wọ́ mú zina àti ẹnu ìkísí obìnrin olóbìnrin zina àti ọ́gìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹn òun ò ní ìjìyà nínú bí kò ṣe àtàwọ́bà so irú yẹn ni ààwẹ̀ ló lè parẹ́ fún ẹlẹ́ṣẹ̀ náà so tá sọ ni pé àwọn ẹsẹ tọ́lọ́wọ́n bó forí ẹ̀dá lórí pé ó kíná fílà kìyàmù lẹ́nu nínú ìlàtúlẹ̀ kọ́dírì àti pé ó gbàwẹ̀ Ramadan àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n forí ẹ̀ ẹ̀dá òun ni àwọn ti àwọn ńláńlá ìyẹn ìrònúpìwàdà àtàwọ́bá ànàsù ìrònúpìwàdà tó mọ́ panragada so ìzìnà àti jìmá k'ata sí àtàwọ́bá tàbí ìdíyàjẹ onízìnà olè jíjà ọwọ́ àbùkátà sí àtàwọ́bá àti ìgbà dúkìá padà fún ní dúkìá tó tọba sì ti wọ òdiwọ̀n tí wọ́n lè gé ọwọ́ rẹ̀ Ah, àti àwọn ọ̀ràn míì bíi ìparọ̀ sinamọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so akànníká ní àárín yẹn so that ẹnìkan ò ní kówó nàìjíríà jẹ tán kó fọkàn sí pé Ramadan ọmọ àwọn wájú ọlọ́run ẹnìkan ò fi ọmọ ṣògùn owó tán kó fọkàn sí tó bá ti gba àwẹ̀ Ramadan ó máa clear àwọn ẹnìkan ò ní lọ ṣe eh, arm robbery arm robbery ìdigunjalè tán <laughs> ó digunjalè ọpa ẹni tí ò yẹ kó ọpa ó fi ọgbẹ́ sára ẹni tí ò yẹ kó fi ọgbẹ́ sí lára ó wà nínú Ramadan ó wá gbààwẹ̀ ìwọ náà wá lérò pé gbogbo tó ti ṣe sẹ́yìn yẹn Ọlọ́run forí jìn ọ́ rárá rárá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọ̀nyẹn ó bùkátà sí àtọ́wúbà ó bùkátà sí dídá dúkìá padà ó sì tó bá jẹmọ́ bí onídúkìá bákan náà ó bùkátà sí jíjìyà ẹ̀ṣẹ̀ yẹn gangan nílé ayé